jangan jangan jangan jangan jangan ọmọ mu kẹ. ọmọ mu àti mu lọ sàlẹ̀ ọjà ó ń rọbí gidigan gidigan. ṣe ti ń wà pẹ̀lú ẹ̀ wọ́n ti ń dà lọ wọ́n ti ń dà lọ wọ́n ti ń dà lọ. ẹ oya ẹ máa lọ kí pé nọ́ọ̀sì wa ẹ lọ nọ́ọ̀sì ah, ah. ẹ lọ nọ́ọ̀sì mò ń bọ̀. Ọlọ́run wò, ọlọ́run wò, ọlọ́run wò, ọlọ́run wò, agbára ló wà. Oh! bí láyọ̀ ọkùnrin ló bí mà ọkùnrin ni ọkùnrin ló bí. o ṣe o ṣe nọ́ọ̀sì mi ah, àmì o. Ah. ọkùnrin làǹtí làǹtí ayọ̀ mọ́ ẹ̀jọ̀ mọ́ bá jà sí o ah, ẹ bá ń gbé lẹ̀ fún ẹ bá ń gbé lẹ̀ fún ẹ bá ń gbé lẹ̀ fún kódà bí mo bó ṣe nínú ọjà adúpẹ́ fọlọ́run ọjà wa ìyá ọjọ́ olóríire ni oríire náà dẹ̀ bàbá bá wa. àmín àmín o ìyá ẹ̀kọ́ ṣé wọ́n ti rí ìrìn ọ̀tọ̀ díẹ̀. torí ìka lè ríbi sọ̀rọ̀ ni mo ṣe rí kó wá bá mi kí ló dé kí ló ṣe ẹ́ kí ló ṣe é tí aboyún mọjọ́ mọṣù ẹ tó lọ fi ń jó káàkiri inú ọjà kí ló dé tó fẹ́ dífá gbàgbé ike kí ló dé tó fẹ́ kífá gbàgbé ìrọ̀kẹ̀ wò ó kò sí ní tójú òní rí èmi tí mo jókòó wájú ẹ yìí náà ẹ náà ṣomi dánrí ò dẹ̀ sí ohun tuntun kan lábẹ́ ọ̀run yìí mọ́ ohun tó bá ṣẹlẹ̀ gangan òun ni kò sọ fún mi. tí kò bá nídìí obìnrin kì í jẹ́ kó mọ́ lọ tí kò bá sì nídìí àgbàlagbà gbọ́dọ̀ rí gbó. yóò hmm, tọ́ ni ọ̀rọ̀ ló sọ kò sí bó ṣe lè wù kó rí àmọ́ mo fẹ́ kó mọ̀ wípé ọ̀sán ò ní pọ́n kó kọjá gọrígọrí oòrùn ò ní ràn kó ràn kọjá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àti wípé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ kí ló ṣẹlẹ̀. mami kò burú ọ̀rọ̀ pọ̀ nínú wíkọ́bọ̀ mi tí bá sọ wípé àjànàkú mi kọjá mú rí nǹkan fèrè mami gbangba báyìí lérí mi jẹ́ àkọ́kọ́. orí ṣúwájú ká tọ̀ sọ yìí ọ̀rọ̀ pọ̀ ń bẹ tó pọ̀ bí èèyàn bá kára dáa a fi ṣẹ́gun ọ̀tá o. àmọ́ tí wọ́n ní ẹ̀ ń bẹ́nu hò yìí ọ̀tá bẹ́ẹ̀ hàn wọ́n lè mọ̀ ọlọ́run ni ọ̀jẹ́ àmọ́ sórí mùsùlùmí láyé wá fa bí ọba mọ̀ bí wọ́n ṣe ń lo ṣúwátù káàfù yìí ah! bí yẹn ká má gbé ogun kan tì ọ́ ayé ló gbé tì Ànábì wa Muhammad sàràṣà tó ṣàlàyé ṣúwátù káàfù yìí fún wa dáadáa nǹkan kì í bẹ́ẹ̀ o nǹkan kì í bẹ́ẹ̀ àmọ́ ọ̀pọ̀ àwọn èèyàn náà ni ọ̀mọ́ àmọ́ ẹ̀ kọ́ bí o ṣe máa kà ń kọ́ ṣe nǹkan kánjúkánjú ṣùgbọ́n nǹkan fún yìí nǹkan kan síta ò sí ilẹ̀ ìpọn tí wọn káwá kọ́kọ́ kọ́ta sí tó yí ọ dáadáa kò ní atótónu pé bó ṣe máa lórí ìwọ mọ̀ bí wọ́n ṣe máa ṣe wá ló sá fúlá ọ̀gá tó wá n bọ̀ tí ń bọ̀ náà. ìyáza mo ti ń bọ̀ sà. ìyáza. bẹ́ẹ̀ ni sà. ìwé hàn lọ́dọ̀ tó dé fìlà yìí tó wọ ṣòkòtò tó wọ yìí jáàbù mẹ́wàá ò lè lò ó torí ẹ̀ ló ṣe dé fìlà tó dé fìlà bí i boys brigade yìí mo ní ọmọ lọ bìkínì mọ ó sì takú náà ọgbọ́n sí lẹ́nu ṣé nǹkan ṣe ọ ni. alájí mùsùlùmí ṣáà ní Yínká Quadri mùsùlùmí dẹ̀ ní ìyá wa balógun afsat wọn ò ṣáà tàpá sófin mi dẹ̀ sọ mo ṣe nífẹ̀ẹ́ iṣẹ́ ètò fún yín mo ṣàlàyé fún yín. mùsùlùmí ni Yínká Quadri ṣé ṣéjọ́ kan Yínká Quadri bẹ́ẹ̀ tíátà ni ebi tó wáyé ní tá ń dumọ́ gbòdẹ́lẹ̀ kí ó tó pé ó yẹ àbàrà sí tíátà àbí bá sábàlógún tó ń pè sájẹ kí pé ọkọ rẹ̀ gangan ló níṣẹ́ ìní kó tó di pé wọ́n jọ ṣe papọ̀ ìwọ lọ́mọ pìtàn wọn fún mi ọ̀dà èmi ò mi ṣe tíátà sọ́gbọ́ ọ̀rọ̀ ọ̀bínú kọ́ n mi ṣe tíátà kí ni tí bá wá tẹ̀síwá ọmọ lẹ́nu ọ̀wọ́ ẹnu ẹ̀ tí ẹnu ẹ̀ ó sì rà á o ò ní ọ̀rọ̀ gbọ́ Sekinat o ò ní ọ̀rọ̀ gbọ́. alájì kò sí bọ́rọ̀ bọ́rọ̀ rìn àjò ẹ̀dá bá ṣe rí kò sí bí ò ṣe ní rìn ó pé tí mo ṣe yìí mo nífẹ̀ẹ́ sí mo dẹ̀ ṣáájú mo ṣe nífẹ̀ẹ́ sí tó fún yín. ìfẹ́ wèrè wo kì í ṣe kejì rẹ lójú kò tí ń tì láwà yìí ni títún bí mi léèrè àwọn nǹkan kankan nù sọ́dún káfù Sekinat sọ máa lè ní ọ́ ni ogúnde ló bí ọ ni àbọ̀mọlé ìpamọ́ ni ọ́. ó pé tí mo ṣe yìí mo nífẹ̀ẹ́ sí mo dẹ̀ ṣàlàyé bí mo ṣe nífẹ̀ẹ́ sí tó fún yín mo ṣàlàyé fún yín ṣàlàyé fún yín. ibi lọ́ba yìí lọ náwó báyìí lọ náwó báyìí bíi bíi sesame street ló sọ báyìí fún. ah ṣèkínà ṣé tí ẹ kọ́ yín mi játa náà rèé ayẹ́gbẹ́ mi bá rí yín kákọ̀ọ́dé ń sọ fún pé tó bẹ́ẹ̀ bá ti wárí àṣà bẹ́ẹ̀ bá padà délé o bẹ́ẹ̀ ti wọ́n ṣe sí bàbá yín rí bẹ́ẹ̀ ṣe máa ṣe rí. à ń bọ̀ wí ọ̀wọ́ àrùn òkè sọ ọmọ táàlù kúránì sọ kí òbí ọmọ ọgbọ́n mọ sọ̀rọ̀ ọmọ gbó lẹ́nu. ẹ́ olóòní gbọ́ èmi náà ò ní gbà wọ́n bá lọ níwèrè mi gan-an ní mọ́lárùbá àjọkù sí mi sọ́gbọ́n àjòkòsí máa lọ kí lè kúrẹ̀ ọ̀fẹ́ bọ̀ ọ̀sà ni máa lọ ní tí wọ́n fojú ẹ̀ yìí ọmọ rìásà ẹ wo bó ṣe múra ẹ wo ń bẹ yunifásitì wọ́n ṣe mẹ́sì tí wọ́n di dókítọ̀ àwọn kan ṣe lọ́ọ̀ tí wọ́n di lọ́ọ̀yà òun wá ní tíátà yìí lọ́wọ́ máa ṣe patisán náà. ṣé ẹ rówó ń bẹ̀ gan ṣé ẹ rówó ń bẹ̀ ni wọ́n ní bí ẹ bá ta náà kọ́ lọ́ọ̀ ẹ mọ̀ kò burú ẹ̀mí ìlàjọ wa ọ̀nà ìgbọ́ rárá. Kolumide, you are handsome. Thank you. Ọlọ́pọlọ pípé ni ẹ́. Ah. Àmọ́. Àmọ́ kí ni? láyé pé wọ́n fi jíǹkí àwọn ìbàdàn mi ó dá olúmọ ó fún àwọn ìgbà aláṣẹ ẹlẹ́dàá wa dá odò òkun àtọ̀sà ó fi jíǹkí ẹ̀kọ́ lọ́ ṣe ń pe àwọn ẹ̀kọ́ ní arómisálẹ̀ ìrẹ̀lẹ̀ ẹlẹ́dàá wa fi ẹ́ jíǹkí mi torí ẹ̀ ni mo ṣe ń tẹ̀lé ẹ káàkiri ìwọlẹ̀ ẹlẹ́dàá fi jíǹkí mi Sekina yes. mo ti rí oríṣiríṣi nǹkan rí o mo ti bá wọn ṣọdẹ abodado ṣùgbọ́n mi ò tí ì rí abìdí rùmùrùmù bíi tiẹ̀ rí <laughs> ó tọ́ kódà mo ti dẹ̀dù ẹ̀lẹ́dẹ́dẹ́ hmm. ṣùgbọ́n mi ò tí ì rí àrògidìgbà bíi tiẹ̀ rí bẹ́ẹ̀ ni ṣoríṣẹ́kí mo fẹ́ kó mọ̀ pé kọ́ń kì òkúta iyọ̀ kì í ṣẹgbẹ́ erùpẹ̀ ilẹ̀ I love you I love you so much ìfẹ́ tí mo ní sí ẹ ó yàtọ̀ gédégédé ó ya àwòrán gàdàgbà sínú ọkàn mi because I love you. Mm. ẹ̀kẹ́ tú pùkẹ́pùkẹ́ bí atúṣu fàlejò àwọn nǹkan tí mo rí lára ẹ ló máa ń jẹ́ kí ọkàn mi fà sí ẹ ní gbogbo gbà you are my heart desire kò sí nǹkan kan tí mi ò lè fi wá ẹ láyé I love you. I love you so much. Mm. What? ìjọba mi bá sọ̀rọ̀ gbogbo nǹkan tí mò ń bá sọ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn náà ló ń sọ àwọn muslim èèyàn ni wọn àwa christian náà èèyàn làwa náà. pápá jùlọ ìwọ tó jọ rẹ christian ṣáà ni ẹ ẹ dẹ jẹ ń cohabit láìsí wàhálà kọkọ let her just know that i love her too much to stop i cannot stop ẹ wo this time, we gbogbo finish ẹ pátá but though that burú gan wọ́n ṣe láwọn ò accept ẹ gangan Be gangan ló ṣe rí bẹ́ẹ̀ ni dáàdì ṣe máa ṣe. but this thing mo promise pé màá try gbogbo best thing láti make sure kó máa change bá mi bá sọ̀rọ̀ even lábẹ́ òfin orílẹ̀-èdè yìí àwa méjèèjì mm, mm, a dé marriage age a lè decide láti marry without anybody's consent. Yeah. Uh, láìsí consent wọn bẹ́ẹ̀ a lè fẹ́ra náà. I understand you just hold on for me let me talk to her. You do that for me. Of course please yes. trust me. Thank you. Welcome darling. um mm-hmm. oh, If tó ti pé mi máa drop èmi á lọ drop a sudden idea. I àlewo. fẹ́ kí náà òbí ṣùgbọ́n pọ́rọ̀ mi nìyẹn ó dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ gidigidi gan ni mi ò lè rí iná lẹ̀ báyìí kí wá tiẹ̀ sí pé kò máa lọ mi ò listen to me try láti wo kó tẹ consider kó tí mo sọ kó tẹ gbọ́ kó tí mo sọ bí ó máa yí ẹ dáadáa bòbó yìí má try láti lose ẹ because tó bá lose bòbó yìí ó dá mi lójú wípé i'm very sure pé wo o ò lè bá rí ẹni tó máa nífẹ̀ẹ́ bí gẹ́gẹ́ bí bọ́bọ́ ìṣe because love ò easy orí mi kò easy o dé bọ́dá di sọ̀rọ̀ kí dáàdi consider ọ̀bọ̀ ìkànfẹ́ yìí méjì sílẹ̀ náà. ẹ kò yí this guy i love him wo ó mọ láàrin mi àti ẹ láàrin mi àti mo nífẹ̀ẹ́ right wo kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí owó náà mọ nǹkan tó wà nílẹ̀ alájì o understand kó to lè máa wá sílé wa ó mọ nǹkan tó jù mí rí abó mọ. òṣèlú tó rẹ́ni mi ṣe wọlé sí àbí wọ́n tún máa rí ibi tí mo jókòó kí n tètè báyìí kí n máa sá lọ torí mi ò fẹ́ wà lá mo ṣáà lè kí n máa wòrú àti bá kí n máa rìn kí n máa nà múra náà báwọn ẹgbẹ́ mi ṣe múra bí ó ń ọlọ́run kò ní pé ká má dress ká má look nice àbí ó ní pé ká ṣe ẹ̀sìn náà máa ní ó tán. oore àkínódé. ọmọ òbí mi lélẹ̀. wo wo mo ti gbọ́ i'm not insulting your father i'm sorry bọ̀kọ́ tèmi fẹ́ bẹ̀rẹ̀ sọ ni wípé ọ̀rẹ́ mi tèmi fẹ́ bá sọ̀rọ̀ kó bẹ̀ wọ́n dáadáa kó fi wàtí bọ́bọ́ yìí sílẹ̀ èmi ìjì wà comfortable kẹjọ fẹ́ra yín ìjọ because I don't want ìfẹ́ kó pàdánù bọ́bọ́ yìí ni I know what I'm talking about I'm mo mọ nǹkan tí mò ń sọ mo nífẹ̀ẹ́ kì í ṣe pé mo ò nífẹ̀ẹ́ bọ́tà alájí ò lè gbárù nǹkan báyìí. tí wàá kò fẹ́ gbọ́ nǹkan tí èmi fẹ́ sọ èmi ti gbọ́ tiẹ̀ tó wà láà mi ò tí ẹ wo mi àtọmọbìnrin àbí tẹ̀yin bá wò báwo lẹ ṣe máa sọ pé àjẹsára. kí n má pa fún yín sá ẹni tó bá wo ẹni ju ẹ̀yin méjèèjì ìfẹ́ ló máa rí nínú ẹ̀ kí n má pa fún yín ẹ̀yin méjèèjì ojú yín dán ni o pàápàá jùlọ ẹ̀yin bọ́dà wa tẹ kàn rẹ́rìn bí ẹni tó jẹ bàbá Ìjẹ̀bú wẹ́n kí má pa fún yín àbájáde èsì ọ̀rọ̀ tí ẹ béèrè lọ́wọ́ mi ni wípé olólùfẹ́ ni ẹ̀yin méjèèjì. Uh, okay. Uh, thank you. Uh, you welcome, sir. Okay, ẹ ṣe gan. Ṣé o ti gbọ́? Mo ti gbọ́. O ṣáà ti gbọ́. Mo ti gbọ́. Àǹtí ẹ ká sàn ma. Ẹ ká sàn. question kan lọ́wọ́ yín tí ẹ bá wo àwọn méjèèjì yìí dáadáa kẹ wá dáadáa o báwo lẹ ṣe rúpa jẹjẹ síra o ìyẹn ò lè nà ó ẹni bá ti rí ẹ̀yin méjèèjì á ti mọ̀ pé ẹ tán ẹjọ dúdú bákan náà ẹjọ rí bákan náà kódà ẹ̀yin ojú ẹ̀yin méjèèjì ti wá jẹra ẹni bá ti rí ẹ̀yin méjèèjì á ti mọ̀ pé tẹ̀gbọ́n àtàbúrò lẹ́yìn méjèèjì. tẹ̀gbọ́n àtàbúrò. olúwẹ̀ ni ẹ ṣe. wọ́n wọ̀n. wọ́n wọ̀n sorry, bro. Hello, bro. Uh, sorry, bro. I am sorry to bother you. Should my fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀. Um, if you look at me and this beautiful woman, kilo le lè sọ pé àwa What? Like exams lọ, kò sí ná. Lecturers ní Kàmádé ní seven. Ah bí kàwé, One ń béèrè lọ́mi kí ni uh, ẹ̀jẹ̀ sọ̀rọ̀ kí ló I don't nonsense. Stupid. olùmí ara ń pin léyìí ni o. no no ara kọ́ ló ń kọ́. are you sure. nǹkan kan ń ṣe. ọ̀hún ṣọ́dà tó lárùn ọpọlọ. Ah, mm, let's go. orílẹ̀-èdè wa nu ọgbà pẹ̀lú àwọn students yòókù. iléèwé yìí tí mo wá gbogbo ìgbà ìkọ̀ ó máa dá nǹkan lẹ́nu. Ah, eh, eh, eh. salamu alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹ wọlé o. salamu alaikum sa. ẹ sà. ẹ ra o ẹ pẹ̀lẹ́ o ẹ ra o ẹ lẹ láti bó mu òrí ojú ìrí o. àwọn um, láti òkè àgbo ni sà. òkè àgbo ẹ dúró ẹ ra o ẹ dákun tá a lè béèrè o. Uh, Sakina ti ni sà. Sekinat lebili Kí ló kọ́ tiẹ̀? Jeremiah Nisa. Ah, ah! O sì wọlé ọ̀sálámọ̀ Jeremiah ló ń jẹ́. Ah, Amúgbàmọ́ á wọ ẹsẹ̀ rẹ tí bùtù rẹ dé tá ìbí tẹ́gùn yìí. Mo ti mọ̀ pé ń e, e, ṣe tíya. Ẹ má bínú sá. Àbí ń O sì ń gbé ẹsẹ̀ kì. Bóòlù ó ṣe jẹ́ sí ọ̀rẹ́ mi ni sà. kò yé mi tẹ́lẹ̀ ó sì ṣèwà yé mi ní ìsìn. ṣèkí o Sekinat. náà. ẹ ò lẹ́ bọ́ẹ̀ bọ́ẹ̀ wọ́n á lè sọ̀rọ̀ wọ́n ní ìwọ làwọn ń béèrè. ọ sọ̀rọ̀ ni wọ́n ní ìwọ làwọn ń béèrè Jeremiah bó o ṣe jẹ́ sí ọ. ọ̀rẹ́ rẹ ni. ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ rẹ ni ọ̀n bá ka báíbù kọ́ mu tí wọ́n bá ti pe ẹsẹ̀ báíbù wọ́n lọ ń bá wọn ka bíbélì ọ̀nà wo lè bá fi dọ́rẹ̀ ẹ alàgbàjẹ́rẹ́ máyà sẹ́ ń gbọ́ mi sẹ̀kínà lọmọ tó dúró yìí wọ́n jẹ́ rí ọ nínú kò papọ̀ mọ́ra wọn kò papọ̀ kò papọ̀ kò sí déédéé ara wọn lẹ́yìn tòun tó wáyìí wọ́n tún jẹ́ rí ọ bí ìmọ̀ láéláé ọgbọ́ ọgbọ́ sẹ̀kínà lòún jẹ́ jeremiah wọn jẹ́ kọ́ pápọ̀ kọ́ lọ kọ́ lọ ata ńgbọ́ wọlé tó kọ́kọ́ sálámà èmi náà dá sálámà padà àmọ́ máa wọ ẹsẹ̀ rẹ pé a ah, fúùdù ló dé táyì ibi tẹ́gùn ẹ ń bá jẹ́ mùsùlùmí kò ní wọ bàtà wọlé àfa ibi tí jẹ́ bàtà ti ń fún mi nù ìjà àwọn kan tí mo kọ́kọ́ nínú ayé ah, ìbínú ẹ̀ ńgbà tó ṣe pé wọ́n wọ̀n wá dìde báyìí dìde mo wá lọ mọ̀jẹ̀ padà rí oní ìmọ̀ láyé ẹ pẹ̀lẹ́ o ra o ra o máa lọ straight máa lọ straight ọ̀rẹ́ o ṣèkí ṣèkí náà jeremaya wọ wa nulẹ̀. ọ̀rẹ́ mi o. ẹ̀mí mọ̀ pé kí n sọ̀tà rẹ̀ àmì mi ò gbọdọ̀ rí mi mọ́ bóná kí ló fẹ́ yà ibà ṣèkí náà kí ló fẹ́ yà àti jeremaya fi ń bọ̀ wálé mọ̀ jẹ́rí bí mọ́ mọ̀ jẹ́ jẹ́ kí ni. Mm kí n má ṣe kíni sọ̀rọ̀ hmm. ni má ṣe bíi títí o di o n tó ṣe n hmm, hmm, kí mo bí o má jẹ ṣe kíni. o eh, eh, ti tán síkè náà má jẹ rí bímọ o ọgbọ́n tí mo sọ wọn. ìwọ náà ṣe kí ó sì jẹ́ pé wọ̀n nìkan sáà àní ojú ojó o ìjó yìí náà ni bí ọmọ Ògúndé o tún tún gbé wálé gbọ́gbọ́gbọ́ wálé o tún gbé jẹrìí báyà wálé ṣé nǹkan sí ọ ni. ọ̀rẹ́ mi abo, abo, abo, abo, yẹ bàjẹ́ ni o tún sọ pọ̀ rẹ̀ wọn ni ìwọ nìkan lọ́mọ ti bẹ́nu léyìí ó ní tí mo fojú ẹ̀ àbí ọmọ jòjó wèrè kí ojoojú ẹlẹ́yà òsì kí o tún mú jẹrẹ wá àlẹ́ irú rẹ̀ náà dẹ́wọ́nu gbogbo ọmọ tí wọ́n ṣiṣẹ́ wọn. ìpele ọ̀nà olórí tààràtà ìpele ọ̀nà olórí tọ́ba mú ìwàlẹ̀ ó ṣe mú musa wa lọ́mọ mú isa wa tẹ́ lórí inú à. olùmìdé ọwọ́ ló máa ń kọ́ sàn. ọwọ́ ẹ mo ti sàn apá náà. ọwọ́ méjèèjì kéékèèké méjì ọwọ́ òsàlẹ̀ báyìí ọwọ́ ọwọ́ ọwọ́ mm-hmm. ọwọ́ máa ń kọ́ o ò kí ń kà ó ti mọ̀ fún ẹ o. mo máa ń kà. o ò ká ọwọ́ kékeré ló máa ṣọ ọwọ́ kékeré. Ah, ah. ẹ ṣe bí bí mo ṣe fọ ọgbọ ẹ mo ti fọ. bí báyìí máa kọ́kọ́ fẹ́lẹ̀ máa fẹ́lẹ̀. please. okay okay mo ti fọ. your mouth. my mouth. wọ́n mm-hmm. máa forgive me wọ́n máa mọ̀ pé mo ń me olùmídé ṣe bẹ́ẹ̀ ni muslim máa sọ pé ọlọ́run òróró ó máa understand. bí eléyìí kọ́ ọlọ́run understand bí eléyìí kọ́. no ọlọ́run understand you know this book that you gave me mm. eh, wọ́n ní ọlọ́run máa ń pardon àwọn tó máa ń learn lọ́wọ́ oh, so if it is true then ọlọ́run máa pardon. forí ẹ forí ẹ mo ti fọ ọ. etí yẹn méjèèjì. Ah, no mo ti ṣe etí méjèèjì. the right leg followed by the left leg done. Everything is alright. Then your leg. Your I've washed my leg again. before. Do it No, I've washed it before. See. Please. No, mo follow talk. Please. Ah. But, but move for. Then you worry. Okay. Okay. You Muslims, eh? Ẹ lè má dọ̀tí tí a máa ń fọ gbogbo kíni eh, five times in a day. ilé ìjẹ́ pẹ̀sìn wa mọ̀. Hmm? ẹ̀sìn tiwa náà mọ̀. èmi ò mọ̀. so bó ṣe jẹ́ pé èmi àti ẹnìkan la fẹ́ kírun sí báwo la ṣe máa. náà ẹ kújọ mẹ́ta ṣàlàfíà ni àwọn alájí wọn kàn lé. alhamdulilayi ṣé kò sí wàhálà. kò sí laburu sa. salamu aleykum. kò sára mọ́tò láyé ṣé àwọn afáà rè. afa. ó dáa púpọ̀ ó dáa. Ah, ah, ẹ mójú lọ sọ́jà ọkùnrin tó dáa lẹ ẹ ẹ ká ẹ jẹ́ ká wí tá a bá wí ọlọ́run kò bínú ẹ ẹ nígbà tá a sì ti wá mọ̀ wọ́n nísìn. afa. ẹ nígbà tá a ti wá mọ̀ wọ́n nísìn gbogbo ẹ̀ sí ti jọra wọn báyìí nísìn ẹ̀yìn afa níjọ́ jímọ̀ a máa ń kí jímọ̀ níbí tó bá dijọ́ sátidé a sì máa ń ṣe dáwà. àfáà tó bá dijọ́ sunday òun ló wá dáa jù a máa wá ṣe àsálátù ẹ tó ti yí bẹ́ẹ̀ ní sí ọlọ́run gbà fún wa o ọlọ́run ò ní yà yín o ẹ bá ń tọ́jú wọn dáadáa àbá àná ẹ̀yin náà bá mi tọ́jú ẹ o ọlọ́run gbàdúrà wa. i want owó oh, láti acknowledge ó dà mo ti bọ̀. Ah. stop stop please. i want i want and i love you. i love you too.

ilé jẹ báyà jẹ báyà àbí wọn kọ́ lọ ni tí mo ní kọ́ mọ́ débi ìmọ̀ ni ṣé wọ́n kọ́ ṣèkínà jẹ báyà kọ́ yìí jẹ báyà orí kelu ẹsẹ̀ kelu ń tiẹ̀ o kí ló tó lọ́rọ̀ tó lọ́rọ̀ kó báyìí tí ìwọ́n ní mi ni tí wọ́n fi wá lónìí àtòfin wá bí kí ni wọ́n wá wá láàyè lẹ́nu ìgbà tí mo sọ fún ọ pé kọ́ ọmọdé ìmọ̀ yẹn fẹ́ ọrí pẹ̀lú ọmọ mi má oṣù tó padà wá àti bá wa kùn wọn ní nǹkan ní ìsìn wọn ní àáfàá ní nǹkan lọ sọ yẹ kó níbẹ̀ àbí aṣáájú tó yẹ ká ló yin lé ká mọ̀ ní wọn orí irú ní báyìí láti tọ́jú wọ ọmọdé ìmọ̀ ọba olùdíwọ̀ lọ abẹ́. ọwọ́ àbí ni ọwọ́ àwọn fẹ́ yìí ní bíi fún sọ jẹ̀rìmáyà tí mo yọ́ mọ̀ wá bíi ìmọ̀ náà dún ní fọ́ọ̀kùn ọlẹ́ẹ̀kẹ́ yìí ó ti kọ́ wa ṣé kí o sì rẹ̀ wá àjẹnú rẹ̀ wá ṣé o ti fẹ́ jẹ ọmọ burúkú báyìí náà ẹ wọ́n lọ wọ́n wọ́n lọ ikọ̀ ikọ̀ dà o bẹ sẹ́ gbàgbé orí orí omi àwọn ọmọdé yọ àná o fi kò o dú ní wàá ń dọ̀bálẹ̀ sóṣooṣo ọmọ àlè ọmọ àrákìrán ẹ má yà wá ṣèkì náà wá dé àti àgbọ̀ ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ àbọ̀ ń kú ẹ̀ ọmọ àlè fi ẹ̀kọ́ tó padà wá bó fi ọmọ yàrá bí bí ọmọ ní ikú ní ṣe lù ọ owó ní sọ́ọ̀sì náà àwọn ọmọ kékeré sọ. It feels good in my heart, in my soul, To bá ti wà pẹ̀lú mi. I don't ever want this day to end. Mm-hmm. you are my heart desire kò sí nǹkan kan tí mi ò lè fi wá ẹ Oh, stop, please. I won't. I won't. And I love you. I love you too. Take a little of my heart again. So we go feel forever here feel together be real together no one can stop me when I taste the feel. nothing ever bring me down. No one can stop me when I taste the feeling. Nothing ever bring me down. It feels good when we chillin', we chillin', lábẹ́ igi òróǹbó. Grab another coke, make the day alright, alright, yeah. It's like, oh, this is too much. Grow stronger from the pain. Don't let the pain destroy you. Grow stronger from the pain. Don't let it destroy you. Thank you, Lord. Okay. Sori aṣọ yìí, mo ní fọ̀ máa wọ̀ lóṣù kan fún. Yes, I, I wear it every day. What do you have here? Oh, oh my God. I love someone with. Oh. Baby. Maria Mufa. Special package from my birthday. Only you wait to turn me on. Turn me on. Ba da da da da da da. Ó yàtọ̀ sí wọn o. Ọlọ́run má yẹ kó jẹ́ pé wọ́n ni wàá 都是的 ṣẹ́kì ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó. I can't even. Ó ní mo máa pa àwọn àgbà tí mo pa. Pípa. Èmi ò tí ì rí pípa nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Ọ̀rọ̀ yìí rú mi lójú inú òkùnkùn bírímù bírímù ni mo wà Sekinat tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí tan mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí gangan fún mi. Sakina, I have a gift for you. What? Um, close your eyes. Oh no, <laughs> come on, close your eyes. àwọn fojú wò mí náà mi fẹ́ cheated close your eyes. okay okay. okay. Mm. Yeah, now. Open them. Open. Please. Marry me. Please. Is that yes? Yeah. Please marry me. Please. I'll make you happy. say I'll do whatever you want me to do. Is that a yes? Yeah. I love you. Love you. Oh, What? Mm. Sakina, oh. a little kiss kò lè hot and coconut náà méjèèjì. Olúmi, bá ṣe wà yìí, a lẹ́tọ̀ọ́ láti jọ wà papọ̀ báyìí ó dá nílò wà báyìí ó yẹ ká jẹ jẹ ọbẹ ọkọ àtìyàwó. iye sọkọ àtìyàwó lèmi àti ẹ I ah, just engaged you and um, I love you. I, and, uh, I love you too but kí nǹkan báyìí tó lè wáyé ó yẹ kí àjọjọkọ àtìyàwó ó dẹ̀ ná àwọn nǹkan kankan tí àlùkòrán ní pé yẹ ká ṣe. ok kí ni koran sọ pé ká ṣe. ok wọn ó yẹ kí bàbá ọmọ àbí ẹ̀dá àgbàtọ́ ẹ̀ lọ́kùnrin kó fọwọ́ sí i fẹ̀yìn méjèèjì. Uh, uh, but um, alájẹ ti mọ̀ mí náà. bí bó ṣe mọ̀yàn nìyẹn ni. alájẹ ti mọ̀ mí bèrè alájẹ ti mọ̀ mí. olómi mo mọ̀ apart from that olómi ó yẹ kí àwọn ẹlẹ́rìí wa tí a bá fẹ́ ṣe irú ìgbà kẹlẹ́rìí wa kì í ṣe bí apẹ́ka wà nínú ibì kan báyìí kẹlẹ́rìí wa gẹ́gẹ́ fún àwọn méjèèjì. Ah, come on no no no see look at me mo understand pé ó yẹ káwọn èèyàn wà ń bí abẹ but èèyàn mélòó gọgọ lórúkọ tó ọlọ́run ẹlẹ́dàá wa. ṣé o mọ̀ pé bí mi àti ẹ ṣe wà ń bí eléyìí kan wà tó ń rí wa ọlọ́run tó dá gbogbo wa tẹ́yìn pé ní Allah right mm. now now ṣé gbogbo ilé ayé ṣé gbogbo àtàbà pàápọ̀ ṣé àtọ́ Allah yẹn àtọ́ ah, then sórí nínú báíbù tiwa eh? mm. ọlọ́run ní ìfẹ́. Mm -hmm torí ìfẹ́ ni àkójá gbogbo òfin ọlọ́run rí i pé mo love ẹ say I, I love you too much I, I can't live without you please. okay olumi apart from that ó yẹ kí n gba sadaki lọ́wọ́ ẹ̀. and uh, um, what is sadaki. bride price. owó orí ìyàwó. ẹ eh, ṣebí ṣebí àwọn fámìlì mi máa kó nǹkan uh, tá a fi máa ṣe bride price fáwọn fámìlì. no no ọkùnrin ló máa ń fún obìnrin kí ọkùnrin lè ní ẹ̀tọ́ sí ara obìnrin yẹn. how much do you want how much please tell me. mi ò fò tí bá máa gba nǹkan lọ́wọ́ ẹ̀ definitely alukorean ni màá gbà lọ́wọ́ ẹ̀. you want me to get you a korean. <laughs> yeah. baby look, look I'll do anything for you anything I'll get the korean. Okay, jẹ́ No, n lọ How many Quran do you want? As many as, as... you. <laughs> I'll get it. Now you are engaged to me and um, let me get the Quran. Oh, wait, at least let me kiss you before the I'll get the Quran now. Oh, <laughs> why? <laughs> Ah, Olumi, why? Why? I'm sorry. Ah, no. I'm oh, sorry. God. oh. Sagina. Shalom. Please help me. I am cold. <sighs> You know. Please, oh, please help me. am sorry. Oh. I'm cold. My legs. What, I'm where? frozen. Oh, please. What happened? I don't know. Oh, please. Said you please call my doctor. Which my, oh, my legs. Which one? my doctor. My phone. Get my phone. What you want? Get my phone. there is Dr. Bashir. Okay. It's only now. Hello. Oh, doctor, it's Olumide. Olumide, um, hello. Oh, oh. hello. Ah. Olumide. Um, God. Ah. God. Take it up. I'm cold. Yeah. I'm freezing. Yeah. Yeah. Okay, where? my God. Where? Please. Sorry. Sorry, where? Where? Yes. Yes, I'm with you. I'm with you. I love you more. I love you more. Where? Please. Where? God help me. I love you. Love you more. Yeah. God. No more. Ah! Yeah. Yeah. Ah! Ferreira's body! Where? Where? What? Ah. Okay, where? Where? Where? Help me. God. Oh, God. Oh. Where should I do? What did I don't know? No. No. No. No. No! No! Olúmi, Ah! ni. Àjànàkú ẹ̀ kọjá mo rí nǹkan fèrè. Gbangba báyìí ló jakú. peku, ó dájẹ́. Ó pẹja, ó dájẹ́. ti parọ́ gidi gbà. Ah! Apá àwọn nìkan o. Ah! àti wípé ẹgbẹ̀rún ìkúnlẹ̀ kò lè tó ọ̀ràn ìpànìyàn lọ́dọ̀ ìjọba ọ̀rọ̀ kékeré kọ́ ló dá ẹ̀ ah ọ̀rọ̀ kékeré kọ́ o kí ló dé. mo fẹ́ béèrè kankan ní mi ìdè fẹ́ kàn wá lájà gbọ̀ngàn ti fẹ́ béèrè lọ́wọ́ yẹn. tí ọkùnrin hmm. obìnrin wa obìnrin ọkùnrin wa kú sí orí ẹ̀ subhanallah subhanallah subhanallah ya rasulu ya rasulu ya rasulu ya rasulu ya rasulu ya rasulu ya rasulu ya rasulu ya rasulu tí ọwọ́ àwọn ìjọba bá tẹ̀ wọ́n ní kó tàdí mẹ́rin báyìí yóò tàdí mẹ́rin báyìí wọ́n ní kó sọ òkó rẹ̀ ibi òkò wọn bá gùn dé gan-an ibẹ̀ ni wọ́n sì fi tẹ burú báyìí wọ́n fi wọ́n ẹ̀ yóò ṣẹ̀wọ̀n ni kò sáà kò sáré àní yóò ṣẹ̀wọ̀n ni. tọwọ́ ìjọba bá tẹ̀ ń àdéhùn rí bá àdéhùn eré ibú ni o bí ìgbà tó ní tó jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ni ẹ bá ti lè rí i pé a ṣe àwọn isi ara kan tá a ṣe àwọn isi ara kankan isi ara kankan isi ara kankan wà láìta láìsọ bí láì orí ogun náà yóò dópin kò ní ṣẹlẹ̀ mọ́. tí kò bá fi di pé a ṣe àwọn àdúrà ọ̀hún yóò tọkùnrin náà sàn tí ó kú lórí obìnrin ọ̀hún. ẹ kíláàsì àbẹ́rẹ́ ló ṣẹlẹ̀ sí mi. Ah, ah, ọlọ́run kò tẹ́ gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ọlọ́run jáde rẹ̀ wá. ọlọ́run wa sàánú wa báyìí wa lọ́wọ́ síbẹ̀ ẹ ti rí nsìn o bó bá yá nsìn wọn lọ́kadà ọ̀dà ọlọ́kadà ọ̀dà fún ara wọn lọ́jà náà nsìn o. ọlọ́ ọlọ́ ọba ń gbọ́ nǹkan tó bá ń ṣe tó bá ń ṣe yín gọ́gọ́gọ́gọ́ mi mọ̀ mi mọ̀ ẹ̀dọ̀ ẹ ẹ kò sọ fún mi kí ni kí ni kí ni pọ́blẹ́mù yín gọ́gọ́gọ́gọ́ wà láàyè kíkíkíkí kama kama bínú kama bínú tí mo fẹ́ lọ gba kọ́ńtàtì náà mi tó tẹ́ pé wọ́n kí n tètè dè tí tí tí tí tí tí tí tí tí mò ń kánjú ẹ wò báyìí máa ń yẹ o ẹ̀mí èṣù títí tí èṣù kò síta tọ́tọ́tọ́tọ́ máa máa máa máa máa máa. wọ́n máa ń gba ọ̀rẹ́ mọ́ lóore lọ́wọ́ ó ti yé mi. tọ́ máa ń gba ọ̀rẹ́ mọ́. olóore lọ́wọ́ ara wọn rè. àwọn olóòlò ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ kò bá wa kí àrà kú sílẹ̀ yìí ẹ̀yin lọ́mọ wàhálà wàhálà wàhálà wa. àwọn èèyàn. kí àwọn àwọn èèyàn tọ̀tọ̀ bá kì í. bínú pa àjáná wọ́n ti yọ ti fi wálẹ̀ wọ́n ní ká máa lọ. ẹ ṣe ee mi ò tí ì fi yín lẹ̀. ẹ jọ ṣé ẹ jọ ẹ fara balẹ̀ ah. ẹ jọ kúròmẹ kúròmẹ ẹ ṣàánú wa. ìwé ìwé ìwé bọ́lẹ̀ gbé lọ. ọ́fíìsì ọ́fíìsì. ẹ tẹ̀ lọ sọ́fíìsì. kòkòkòkòkòkòkò omi ìfowórẹ̀ mọ́mọ́mọ́mọ́ má bọ̀ ọ́n fà. ẹ jẹ́ fún olówó ń bí ẹ jẹ́ fún olóyè kan bí kọ́ wọn gbọ́dọ̀ gbé machine lọ sọ́fíìsì o. kóòtù là ń gbé lọ wọn ò gba bribe ń bíbẹ̀ rárá àbọ̀ aráàlú làwọn wà fún fáǹfààní aráàlú. sábì ẹ nìṣó ibùkún ọkọ ọkàn yẹn abalẹ o ẹ lè gbé ẹ lè gbé machine lè lọ sí kóòtù ẹ ṣáà ṣáà pààyàn náà àbájáde. wá wá wá wá mo bẹ lẹbẹ mi lẹ. ẹ rí mo bọ ẹ má yẹ. wọ́n ní kúkúkú tó ń kojú gba ẹ̀mí. òwe ló ń pa fún ni o òwe wẹ̀rẹ̀ wípé èrè ni yóò fẹ́ dá o lákòókò ṣé wọ́n ti pé pé ìwé kan ló kọ́kọ́ jáná mọ́ wa lẹ́nu àtúndé bí ìsìn eléyìí tírèsì ó ó tún mú wa. ó ṣe ó ṣe kí ni ó tún mú wa ó tún mú wa ìyẹn ìyẹn ni pé gbogbo ọṣẹ olórí burúkú títí títí tí mo wọ̀ yẹn ọṣẹ yẹn òṣìṣẹ́ ó gbá mi ni. òṣìṣẹ́ ẹ̀yin lẹ ti kó bá mi báyìí. orí ìkúnlẹ̀ náà ló sì wà orí ìkúnlẹ̀ ló wà wọ́n ní kọ́ ọ̀sẹ̀ tó fún ọ lójú. mo kúnlẹ̀ bí ìyá ẹsẹ̀ gbọ́ tí wọ́n ń bá tí ọ mo sọ fún ọ tí wọ́n ń bá tí ọ ìfojú ẹ̀ hàn yìí mà èyí mo sọ bẹ́ẹ̀ fún ọ. sọ́yẹ́tò lórí fúnfún mi ọ̀dà ọ̀dà ọ̀dà ò ní mọ̀ ẹ̀yẹ́ mọ̀ ẹ̀dá mọ paraji mọ tí mo lọ sọ wọn mọ ká mi ni mọ paraji mọ jáde. ẹ ṣáà ṣe sùúrù bá wọn fi là wá. bẹ ṣe ṣe ẹ má yẹ káàntì ìdílẹ̀kẹ́ fún ilé high blood pressure ẹ mo máa ń sọ tèmi ṣẹ́yìn náà ti rí nǹkan tẹ̀. èmi ò ní ní high blood pressure gbogbo tó yẹ kí n mú nù hàn tún mo ti mú mm. ẹ gbàgbé tí jábàtí sàn fún ta ni láíláí wo sẹ́kì náà bó ṣe ń wòye mọ̀ jáde lọ tí n bá fi wọlé báyìí tó ọba tìlẹ̀mẹ̀ tó fún ọ lóyún mo lọ sí mítínì àwọn ìmọ̀mù. má jẹ bọ́ọ̀lù léyìí. ẹ má ṣe bẹ́ẹ̀ aláàjì. bọ́ọ̀lù kì í ṣe dé. ẹ má ṣe bẹ́ẹ̀. bọ́ọ̀lù kì í ṣe dé. aláàjì. má jẹ bọ́ọ̀lù léyìí alájì inú ẹ sọ̀rọ̀ nítorí ọlọ́run àti ìdílé kódà ó ti kèmí àti báyìí ó ti kèmí àti yín báyìí ẹ sọ̀rọ̀ ta ló fún yín ẹ ṣáà lè parọ́ fèmí èdè ìjọ ìjọ ẹ má kì í ẹ má kì í mọ̀ tẹ́yìn bá ti jẹ́wọ́ kò sí Thank you. fẹ́lẹ́ náà orí ẹkún yìí ló ṣe wá. oh my god ojú òun gangan ló fẹ́ stop nǹkan tó ń ṣe ojoojúmọ́ báyìí ló fi máa ń wọ ẹkún mu please now oyún ló wà náà yìí àti ìrẹ́kọ̀ọ́ tá a máa ṣe sọ̀rọ̀ oyún yìí gangan ẹni tó fún ẹ lóyún ó kọ̀ ó sọ fún wa the only person tí mo mọ ẹ ló ti kú iná o olùmídé kálùmídé ò tí kú ń sè ó ní máa lọ bá pé bí òun ló fún ẹ lóyún wo ọ̀rẹ́ mi ojú mi dáadáa ojú mi ṣòwe ẹni tó bá fún ẹ lóyún òun gan sọ fún mi omi ojú mi dáadáa ọ̀rẹ́ mi mi jẹ́ òtún yọ̀ lọ ẹni tó fún ẹ lóyún sọ fún mi. I'm your best friend. Little for a powerful woman. We'll be taking out. Oh, kí n tóbi títí títí títí ká mú ọ̀bẹ by a coffee bù And Ẹnu wọn báyìí la máa fi Just tell me. Allah. Who is the lucky man, please? Allah. yé mọ̀ dáhùn. síbẹ̀ yìí ni mò ń bẹ alájẹ́ tẹ̀ dúró kẹ́gbọ́ tẹnu mi alájí. ọ̀sẹ̀ kì í láì fi rè ọ̀sẹ̀ kì í láì fi rè kò burú. ẹ̀ẹ́dẹ̀ jọ́ nítorí ọlọ́run mú fọlọ́run gbàgbé ẹ̀ẹ́dẹ̀ jọ́ ẹ bá ń gbọ́ ọmọ ìgbà. bẹ́ẹ̀ sì máa fọlọ́run bẹ̀ yẹn mọ́. ọmọ lóyún àmẹ́ni olóyún fún ọba pé kí n máa bẹ̀bẹ̀ ẹ dákun ṣé ọmọ àfa ọmọ ẹlẹ́sìn ọmọ mùsùlùmí òdodo ó dà síbi tá a bá tiẹ̀ gbà wọlé padà. ká máa lè wá ẹni tí ó fún ní oyún. ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ sẹ́yìn gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ kí n kọ́kọ́ gbọmọ wọlé náà sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni wọ́n pa ọ̀rọ̀ ànábì lèmi ọ́ súnà ń wọ́n tẹ̀lé nígbà tó wò tiẹ̀ ń sọ báwọn ṣé nígbà tí wọ́n fẹ́ wọ sóyún lọ kọ́kọ́ ni mo bèrè ọ̀rẹ́ sóyún lọ kọ́kọ́ ni ogbóyún láti ta ni gbogbo tó yẹ kí n ṣe ṣé n ò ṣe lórí rẹ ni adékèmí gbà sọ yẹ kọ́ bí wèrè. ẹ ṣé tó fẹ́ máa bẹ́ẹ̀ mi wí fún ni báyìí mm-hmm. sìn kò dáa tó o ṣé mọ̀ pé nítorí ọ̀rọ̀ yìí gbogbo àwọn alásàlátù gbogbo mọ́ṣáláṣí àdúgbò ló ti fẹ́ sọ wá lẹ́nu lórí ọ̀rọ̀ yìí tán. kí wọ́n sọ wá lẹ́sẹ̀ yín tẹ̀lé yín tẹ̀lé ṣúgbà ni ìtàn nínú mi sàtàtà yín ní mà tẹ̀lé. ẹwọ ẹ máa bẹ́ẹ̀ ṣì máa gbẹ̀bẹ̀ náà ni alájẹ ìjọ mo ṣì máa máa bẹ̀ yín náà ni. máa bẹ̀ o. sẹ́yìn tá bá gbà wọlé tán La wọn bá ṣe máa wẹ́ni tó lóyún fún o kọ́ba má sọ mí lẹ́nu aláàjì ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ aláàjì. èmi ni kí wọ́n sọ lẹ́nu ẹ̀ ń tẹ́ ẹ̀kọ́ wọn náà jáà náà lẹ̀ wá. ẹ fẹ́ kémi ó jẹ̀bi ọlọ́run kọ́ mọ tèmi olórí yàrá kí ni kí n máa sọ náà ẹ̀ ń tẹ́ mọ̀ ìwà tí wọ́n mọ̀ mú lọ náà jáà náà lẹ̀ wá ẹ̀yọ́ wa sí kóró ẹ̀ wà lùjẹ́ náà mọ̀ ń lọ ẹ̀ bà tèmi jẹ́ láíláí. aláàjì tèmi lẹ sì máa gbọ́. mo ti gbọ́. àfi káwọ ọmọ yìí. n tí ní gbà èmi mọ sọ bẹ́ẹ̀. àfi. ìnígbà. ó dà. adáadáa adáadáa òsì Sekinat dúró kiri kúrò ètò nínú a ní kò sọ ẹni tó fún ẹ lóyún òun ṣe oh, kan òun ṣe kíní kan òun ọkọ tó fún òun ọkọ tó fẹ́ sọ ayé òkè ayé ayé kí ló ń sọ tí kò dùn kí ni tiẹ̀. a kí ni problem ẹ̀ náà Sekinat just tell me ah, jọ̀wọ́ mi lò kí ni big deal pé kò sọ fún mi pé èèyàn báyìí ló fún mi lóyún ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni tó sọ fún mi. kí ló dé mi kò fi mí sílẹ̀ ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ mi ò lè fi ẹ sílẹ̀ torí pé tí kan bá ṣe ẹ ọdún màbẹ̀ lọ́wọ́ rẹ̀ it's my life mi kò fi mí sílẹ̀. Sekinot. Mo gbé o. Sekinot. Sekinot. Má bínú sí mi. Má bínú sí mi mi ò bẹ́ ìjà. Mo kàn fẹ́ kó o jọ kó try to understand èmi náà ni. Because tí nǹkan bá ṣe ẹ mi gbogbo ló ṣe mo rúfẹ́ tí mo ní sí ẹ. Ẹ ọ̀rẹ́ mi please. to Àwọn àgbà máa ń sọ wípé àpàgbà lóòrùn wọ́n wá ní ká wọ ẹkú tí ẹ̀ sábẹ́ òrùlé ẹ̀gbọ́n náà kí ni ìbòjì fẹ́ ṣe fún orí tó ti bẹ́ sọnù ọ̀rẹ́ mi nǹkan tó ṣẹlẹ̀ má ti ṣẹlẹ̀ kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́rùn ọba fà lẹ́yìn ìwé kagbà kámú jọ ń torí ọlọ́run má kì í mọ̀ ọbẹ̀ ti bẹ́ ọmọ lọ́wọ́ tábà wá ní ká mú ọbẹ̀ yẹn kà jù dànù ọbẹ̀ ti ṣiṣẹ́ tó máa ṣe bí kò jọ kó calm down wojú mi dáadáa ṣé orí èmi olúwa tó wọ ẹ mo promise ẹ wípé mi ò ní fi ìgbà kankan báyìí mi ò ní fi ẹ sílẹ̀ tó bá ń wo ẹyẹ báyìí èmi olúwa ló wà máa rí bẹ jọ nítorí ọgbọ́n sọ nǹkan tó ń ṣe yìí ọkọ rẹ please torí kò mọ mọ kíní kan tó dàbí lójú pé ẹni tó kú àtẹni tó sọnù ọjọ́ kan ṣoṣo báyìí ó máa pàdé ara wọn ẹni tó fún ẹ lóyún yìí ó máa padà wá bá ẹ ẹ máa padà ríra ṣé ò bìlífù lọ lọ́rùn ẹni. ṣòro ìdíwọ́ lè tèmi tí mo fẹ́ kó ṣe fún mi sí lẹ́gbẹ̀ẹ́ mo fẹ́ kó jọ ọjọ́ lọ as from today gbogbo nǹkan tó wọ́n máa jọ ẹ nínú kò máa ṣe kí ẹ má ronú mọ́ rárá kí ọmọ inú ẹ pàpà kí inú ẹ lè máa dùn gbàgbọ́ kó lè máa ṣàdúrà fún ẹ please àbí kí ni mo ti ẹ sọ gan láti ẹ lọ gbogbo nǹkan tó máa dùn nínú lèmi àti ẹjọ mo máa ṣe ṣó ti yẹ you welcome darling you welcome it's okay it's okay ṣe òun ní ìsira I will take you out right away yeah let's go. Thank you. tí o rí nǹkan tí mò ń rí o. nǹkan kan ni. èké ah. nìyẹn. ó mú pé o ò rí nǹkan tó wà níwájú ah, o. àpọ́nmọ́ yẹn náà ọmọ tó ṣẹlẹ̀ má jẹ́ ká fàágùn ṣùgbọ́n ọmọ tí mò ń wò yìí. Ah, nísìnyí èwo náà wọ́n méjèèjì. the other girl tó tó sexy yìí. tó wà lápẹ̀rẹ̀. òbí eh. ọmọ tó ṣẹlẹ̀ ara mi ò balẹ̀ àfi kí n ṣe ọpọlọ bọ́ọ̀mù yẹn náà. ọ̀la mò ń bọ̀. ẹyin babe ẹ wà pa gan ni o yeah you look so beautiful thank you well ṣé mo lè rí ọ̀rẹ́ ẹ yeah ṣé kò sí. no no mo kàn ẹ kákan sọ àgùn kákan fẹ́ sùn. Eh. <laughs> ẹ no problem go ahead. Yeah, I'm talking to you Ǹjẹ́ yeah àwọn mo fẹ́ rí. Oh, babe babe.

oh ara yín pẹ̀lẹ́ o ṣé níṣẹ́ olójú sí agbárí mi ò rí mi nígbà tí ó rí ọmọ báyẹn ó mọ̀ pé ọmọ yẹn ti lóyún ó wá dìde ah, ara ẹ̀ ò balẹ̀ mọ́ ara ẹ̀ ò balẹ̀ mọ́ ara ẹ̀ dẹ̀ tó wá wálẹ̀ sí i. ó dẹ̀ blame mi àwọn ọmọ jẹ̀bi àwọn dàdé tù mí ṣé mo kò lóyún ni. tó bá ti rú lóyún sí yóò dáhùn. ẹ wo oyin ti lọ ó ti yé ó ti lọ ó ti dáta ṣe nǹkan yìí. kí ẹ sì máa wá wò èyí nílò tèmi náà wá tàjù. tí ẹ bá dẹ̀ wá máa yọ. mo rò pé bóyá bọ́jà yín ṣe tà tí mèmi náà dún yẹn bí a ká da òwò pọ̀ àbí kí lẹ fò. ẹ ń pa mí lẹ́rìn-ín pọ̀ tòun ti bójú ń ṣe gúnrégé yìí láwọn àjọ máa dòwò pọ̀ ẹ lè bá rúwa yìí dòwò pọ̀. ṣé tówó lẹ́yìn wò ká pé owó yẹn owó yẹn ò kì í ṣe problem. ọkọ tèmi kọ rẹ ni pé bí mo ṣe dúlé kí ara mi yáyà àánú kò tún máa tí bá tún jó ó tún máa ṣèrànlọ́wọ́ fún mi torí ọjọ́ òkúnlẹ̀ mo fẹ́ràn ọjọ́ púpọ̀ tí ẹ bá má inú máa ẹ bá lè tòun tèmi tún wá ní kí n kúrò nísìn tòun ti oyún ní iṣẹ́ òní sí yọnu. kò lè sí tàgbé ti yẹn ó máa fi ràn náà lọ́wọ́ ní at least mo ní ìdẹ́sẹ̀ sáì so. bẹ́ẹ̀ bá ti ní kò ní sí yọnu káró sọ mọ́dì káró dì mọ́ sọ kíndín má ti gbóbo náà ni. ẹ ṣe ẹ fún mi nọ́mbà yẹn tí làmá lè. ẹ mú aago ìbánisọ̀rọ̀ wá kí n fún yín ní. dókè ọjà rẹ mi lọ́dọ̀ yín jọ yìí. Hmm, wọ́n ló kó kú àrírú eléyìí rí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni kí ni ò ṣẹlẹ̀ nílé ayé tá a wà yìí ìmọye ohun tó ti ṣẹlẹ̀ ní ìtawàdé ilé ayé yìí ó gbọ́ táwọn àgbà ní ohun tí ojú àgbà rí tó fi jì tójú ọmọdé bá rí ojú náà fọ́ dànù ni ọgbọ́n ọmọdé ló ti bọ́ ẹ́. kì í sí gbogbo ipò tó tọ́ta bá wà láyé kan máa dúpẹ́ fún ọ ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ ńlá ni ìyálọ́jà ló pè mí nípa ara wọn ṣèkí náà nígbà tí wọ́n fọ̀rọ̀ ẹ tó mi létí ẹ̀mí mímú ó dùn mí gan bá nínú ọ̀rọ̀ ilé abẹ́gbẹ́ mi gbọ́rọ̀ ẹ̀rí wọn á ní pé kí wọ́n á bá yín kò dẹ̀ sí mo rí i pé èèyàn dáadáa ẹ̀rí pé gbogbo ará àdúgbò ìṣe ni wọ́n pọ́n yín lé ni wọ́n yẹ yín sí irú nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe irú ọ̀dọ̀ yín ló yẹ kó ṣẹlẹ̀ sí but kí la fẹ́ ṣe pọ́ lọ kò sẹ́ni tó lágbára lẹ́yìn Ọlọ́run gbogbo kò tó ìtàwọn à ń ṣẹlẹ̀ sí wọ́n láyé ká gbàpọ̀ lọ́nà wá sí nǹkan méjì tí mo wá fẹ́ torí kò sí wáàsí kankan tí mo fẹ́ ṣe kò sí wáàsù kankan tí mo fẹ́ ṣe kò sí kára àwọn nǹkan tí mo fẹ́ dáwájú yín tí mo pẹ́ ni Ọlọ́run tó gbàpọ̀ Ọlọ́run gangan nìyẹn mo á fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan ẹ̀bẹ̀ aláwọ̀kọ́ náà ni pé mo fẹ́ fi ànábì mọ́ mo fẹ́ fi bẹ̀yìn ẹ jọ ẹ bá mi dáríjì ọmọ yìí kò sí gbogbo nǹkan tó bá ṣe pátá ó kéré ni ó tóbi ni ẹ bá mi dáríjì torí mi ìmọ̀ wá àti mo tó fẹ́ ṣe fún mi ìmọ̀ rẹ tí mo fẹ́ sọ ìbá pàtó sọ̀rọ̀ mọ̀ ń gbé àfikún àrí asán lásán bàbá alẹ́ mi ọ̀dà. bàbá. ọ̀rọ̀ tí yín náà ò ní dàrú kódà kò ní fẹ́ dàrú bí ti wú ọmọ ẹ rí kí la fẹ́ ṣe fọlọ́hún ẹ̀sùn tá a fẹ́ ṣe fọlọ́ gbogbo tó ṣẹlẹ̀ yìí pátá èmi ti gbà pé inú kádàrá ló ti wá nítorí pé òye kan ò ní yẹ kádàrá láyé ah, bí irú ọmọ tá a bá bí ọba gbọ́ ọ̀sẹ̀ alẹ́ nu kì í sọ ọmọ wa lẹ́ni àkọ́kọ́ ọba anabi nu àkànnà nu alẹ́ sàlátù ọ̀sàlà kọ gbọ́ ọ̀sẹ̀ anabi nu àlẹ́ nu wọ́n ní ọmọ àgbọ̀ náà kó ojú omi olórí òkè tó ń wó dúró sílẹ̀ yìí orí òkè náà ló sì wà tó mi ti gbé lọ pẹ̀lú àkèfé yìí ìyàwó ànábì lùtù náà ń kọ́ alẹ́ ìsàlátù wọ̀sàlá ọ̀tá lọ́jọ́ sí ànábì lùtù kẹ́ ẹ máa wọ ọlọ́run ọba bọ́ba ti wú ní ṣe ń ṣe nǹkan rẹ̀ ẹ wá wo fáráò fìdíhánà á sì á tàyàwó rẹ̀ tó gbọ́dọ̀ lọ́hùn ẹ wo tọrọ rẹ̀ já sí ó ń kọ́ ní ọ̀kọ̀ọ̀kọ́ ṣe wù tó ṣe àmọ́ ẹ má jẹ́ àtọ̀ bọ̀ kádà àlójú èmi ti gba gbogbo ohun tẹ́ sọ mo ti gbà mo gbà fọlọ́ látara rẹ̀ torí wọn ò ní tara rẹ̀ kọsẹ̀ síwájú ọlọ́run ọba mo gbà fọlọ́hún mo gbà fọlọ́hún. ẹ ṣe gan-an alájí ẹ pẹ́ fún wa. àmín ọlọ́run ti ẹ jèrè ẹ ẹ ní ṣubú dànù n tá a gbé lọ́yìn náà ọlọ́run ní fi sọ alẹ́ nu ẹ mo dúpẹ́ lọ́yìn mo gbà fọlọ́hún mo gbà fánà mi látara rẹ̀. ọlọ́run bá mi tún ti ń ṣe ọlọ́run bá mi gbàdúrà yín gbogbo tó dánú nǹkan yín kò ní bá yín ó ti kẹ́kọ̀ọ́ lórí gbogbo nǹkan tó ṣe. لما واستنى أبا وبا ولا ينعتين أمين بسم الله الرحمن الرحيم تينا كده كوبسا والسال ẹsẹ mi kò tọpẹ ọyà fún wọn fún wọn ẹlẹ́wọ̀n ìpamọ́ra. kí ni abẹ́sẹ̀ bọ́lọ̀ ẹ̀sùn mọ́ wọn kí ni ti tán o ti tán náà o ti tán o ti tán o ti wàhálà